بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أصحابه وعلى نعم تنسي أجاقك علينا يقولون وصول شعبان أجاقنا أدوم أسي أجاقنا أدوم أسي أدوم أتاتني على تحجا السلام عليكم ورحمة الله وبركاته أنصفوا عليك ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ramadan èyí tí a bẹ̀rẹ̀ lórí àti sàlàyé Ramadan اللهم سبحانه وتعالى سيدي أعوذ بالله من الشيطان الرجيم أيام معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى ọlọ́run sọ fáwọn wọn ní àwọ̀ tó ń ṣe lọ́wọ́ ẹ̀ fún wa yẹn kì í ṣe gbogbo ọjọ́ ayé láti gbà àwọn ọjọ́ kan ní tó lóyún kan tá a bá lọ sùn kò ní ju fẹ́jọ́ náà ẹ̀ dé sí lọ. ẹ̀dá ọ̀sùn òun ni kó sùn jẹ́ tuntun náà. ìmọ̀kàn tí sàn lè lò kọjá káàkiri kí ni kọ̀m̀pútà náà àwọn náà ní kíkó òwúrò ojú ọjọ́ nígbà yẹn láǹkọ̀ọ̀sọ̀ náà pé káàdì só nípa bẹ́ẹ̀ àwọn ọjọ́ dáàbò gba ọ̀yà ayé àwọn ọmọ àdúgbò ó ní òǹkà ọ̀ twenty nine thirty thousand from Germany nípa wọn obìnrin pé ìkan nínú méjèèjì tó bá ṣẹlẹ̀ síyàn èèyàn ti wà nínú kọ̀ǹdíṣàn tí èèyàn lẹ́gbàá ti ṣe ní lọ́sàn ọ̀rọ̀ kéèyàn ti dáwọ̀ padà lẹ́yìn ọ̀rọ̀ èèyàn láǹfààní àti sinmi lọ́sàn ọ̀rọ̀ iye ọ̀rọ̀ tó bá jáde ọ̀dà padà lẹ́yìn ọ̀rọ̀ ààrẹ tá a ń sọ yìí. àwọn ẹ̀ka rẹ̀ kan pé èèyàn lè gbádùn níbẹ̀ kìí dẹ̀ ṣe ní ọdún wò pé ẹgbẹ́ ẹbí yìí kankan ní lókè hàn mú wọ́n dàbí pé ní ìyàn wa ń ta mí díẹ̀ díẹ̀ á ṣe ń kàwé lẹ́nu níbẹ̀ kọ́ ààrẹ máa ń mú ìyàn lẹ̀ ẹ̀ mo lè ní oṣù lẹ́nu kàwé lẹ́nu ọ̀gá àwọn àtàkàrà lórí ẹ̀yìn ọ̀gá bẹ́ẹ̀ náà ní ìrìnàjò. يعمل بجزاء وطاعة إلى المثالي قلوم هو رجال بكين أسواق لا تبدأ شكا أرغم من قال الكبير بوك باوة تبقى أسواق لا تبدأ شكا كوكو ما فيه سوني قابل أنت أرغم بشكا من مجي يبقى جاوة يقول فهمي يا يقع அவன் தம்பி அவுது அதுல எல்லாத்தையும் சொல்லுவோம் சொல்லுவோம் அதனால இதுல லைஃப் அது மனசு இருக்கும் ஆயிருக்கும் அது பல விபத்து போனில் இருக்கும் அதனால அந்த அளவுக்கு அதில் நல்லதாக்கி இருபத்தி ஆறாயிரம் போனாது சித்தியா சித்தியா உன்னை சிரிப்போம் علينا شيء من أنجدكم بوجودكم وانتم تنيرا راجل بنا في صلاة الإبادة شرعية وما فلا يقطع هذا آه، شقوقا ثانيا لأمر جعلني في الصراع مسكين وعلينا wúlò rẹ̀ mọ́ wọ́n ní ayé àyíká tó ń túmọ̀ tó gbà sí ọ̀rọ̀ àwọn sọ̀kalẹ̀ ẹni ọba wò gbà wẹ̀ ẹni ọba wò gbà á dùn ṣùgbọ́n àyà sọ̀kalẹ̀ àtẹ́yìn ìdí oyè wa yìí pé àtọ̀sọ́mù kẹ́yìn lọ́kùnrin tó ń sọ̀ kàrà mọ́ ojú oyè wa ti tẹ̀tẹ̀ làwẹ̀ kẹ́yìn gbàgbé yẹn tọ́lá yìí bàtà ti lọ́la àwọn ìlànà ìfẹ́ àti ìfẹ́ ọ̀la.